الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى الله وصحبه وسلم tí ó kù. dáa fáwọn ọ̀gbọ́n ibùdó àbáṣọ ọ̀gbẹ́ ọ̀gbà wà lọ́wọ́ wọn nígbà tó ti jáde pé gbogbo ìjọsìn yẹn ló lè ṣe tẹ̀lé tó. sàlàyé tó bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì pé dàmú ayé dàmú àsùwà ní yọ̀ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ayé ẹ̀jẹ̀ dúdú tó ti ta ọ̀. ó kẹ́ ẹ pé ẹni tó dájú pé wọn ò ní àtàlẹ́ ní ti tán sùn tẹ́lẹ̀ lọ́tàwé làbẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ṣé dúdú yẹn àbúkọ́ ìgbà tí tọ́ba dàbí ẹgbẹ́ àìsàn ìgbà tó wà ní òun yẹn ní ti kí àwọn yẹn ní ti gbà wọ́n tó ń ṣe ní ṣe tó ṣe kí ni ọ̀dọ̀ ṣe àti kí ni wà ní ọ̀rọ̀ àwọn yẹn tó ká àwọn yẹn tó ṣe tó wọn ní àìsàn ìgbà ní àdá ọ̀tún sí àgbà tẹ̀sán níbi ẹ̀jẹ̀ yẹn lọ́dọ̀ rẹ̀ bákan náà ní bá ti ṣe family plan ìwé ìlú ṣe ń sìn ẹ̀ máa bọ̀ wá aṣọ ìdọ́gba yín lára mọ̀ fún yín <laughs> èké ni wọ́n ọ̀kẹ́ náà àwọn ọmọ ìyá tó wà pẹ̀lú wọn ó ní ìjọba bá ní káwọn òbí àwọn òbí ṣùgbọ́n nítorí òdòdó kò sí kẹta nínú ìlànà family plan tó kalẹ̀. ìwẹ̀ wa àbá yín wò yìí lọ́ba ara yín mú ẹ̀ ẹni rọ lásán ní ìbẹ̀. sani ẹ wá sọ fún níjọ yẹn pé ẹ bá bẹ ṣe fáwọn ara yẹn ni ń kọ́kọ́ kó ọ̀tọ̀ àtúbọ̀ ẹ̀ kọ̀ọ̀kan wà fún ẹ wàá ṣẹ́ sàbẹ̀ bá ti fẹ́ ká gbọ̀dọ̀ fẹ́ yàwó yẹn lórí. ojú ayé rẹ máa ń lọ máa tún ẹsọ lóṣù rẹ máa tún ẹyọ kókókókó lára òsì gbàdúrà tẹlẹ máa sọ wẹrẹ lé kákìsì tọ́ba kan padà yá báyìí lẹ́ka rí tí ó jó kalẹ̀ tó sì padà jáde láyé rẹ sọ nípa bẹ́ẹ̀ ọ̀rá àtúnkù yà ìdí kó ẹlẹ́tẹ̀ lóka ẹ má jà fún wa fà àwọn tó ti lánàá ẹ̀ tàn ẹ́ ti sọ nípa wọn ọkàn wà bẹ́ẹ̀ lọ́la àwọn ènìyàn lọ́wọ́ fáàtì mọ́tò tó àmì ìkọ̀lá yìí àti àṣìmọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ fáwọn